pẹ̀lú pẹ̀lú pẹ̀lú pẹ̀lú means with pẹ̀lú means with ó ń ṣeré pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ ó ń ṣeré pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀